محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الرابعة والثلاثين وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا الله بلدها نوايا يوم ti ṣe àyà kẹrìnlélọ́gbọ̀n àti ẹ̀karùnlélọ́gbọ̀n nínú Suratul Isra ọlọ́run bá ń kọ́ ọ láṣẹ pẹ̀lú àwọn àṣẹ ọlọ́kan ọ̀jọ̀kan alákọ̀ọ́kọ́ nínú àyà kẹrìnlélọ́gbọ̀n ó ní wala taqrabu malal yatimi illa billati hiya ahsan hatta yablugha ashuddahu. yẹn pé o gbọ́dọ̀ súnmọ́ owó ọmọ òrukàn ẹ àfi tó gbà rẹwà jù ọ̀nà kan sì tó gbà rẹwà jù àfi kọjá yìí pé tẹ ń bá a fi ó kówó yìí ọmọ gbèrú sí ni kìí ó mú parun bí kọjá àbá fi ralẹ̀ ralẹ̀ eléyìí tó ṣe pé yóò lè bá a sọ owó yẹn zaka ò ní wọnú owó yẹn débi pé yóò wá jẹun ma lọ́wọ́ tó bá sì jẹ́ pé káràkátà la bá ń fowó ọmọ òrukàn yìí ṣe kò sí tàbí ṣùgbọ́n wípé káràkátà pẹ̀lú gbọ́lọ́n táwọn atara rẹ̀ jèrè lórí èrè fún ọmọ òrukàn yìí láti gbàdégbà kò ní jẹ́ kówó rẹ̀ ó wà lójú kan náà. ẹ ẹ gbọ́dọ̀ súnmọ́ owó ọmọ òrukàn kẹ́ máa wá jẹ níjẹkújẹ kẹ́ máa bá ná owó rẹ̀ nínàkúnà kẹ́ máa bá ṣe dúkìá rẹ̀ kómakóma. Kuma tí ó fi wá di tó bàjẹ́ tó pòórá ma lọ́wọ́ ẹ̀yà àti tó bá yẹ pé sísúnmọ́ tẹ́ súnmọ́ dúkìá rẹ̀ ẹ̀ súnmọ́ ni pẹ̀lú ṣíṣe ń tọrẹwà púpọ̀ eléyìí tí ó mú kí owó rẹ̀ kó gbèrú sí i hatta yabologha ashuddah títí ẹ̀ máa bá mójútó owó rẹ̀ ẹ̀ máa bá sọ ẹ̀ máa bá dáàbò bò ẹ máa bá fi ṣe nǹkan tí ó mú láti lékún sí nínú dúkìá yìí ni ẹ níyé síbẹ̀ títí tọmọ yìí tí ó fi bàlágà tí ó fi gbájú mowó ná mowó sọ nítorí pé èèyàn lè bàlágà kọjá yìí pé èèyàn mowó ná kò sì máa sọ tí ò bá mowó ná tí ò bá máa sọ. So yabqa mahjuran alayhi yọ sẹ́kù lẹ́ni tó ṣe pé wọ́n ka lọ́wọ́ dè níbi àti lè dówó rẹ̀ ná ṣùgbọ́n lẹ́yìn wọn ní sọ pé mahjuran alayhi li sigharihi ike wọn ka lọ́wọ́ dè láti má lè dówó rẹ̀ ná nítorí pé ọba àjọmọdé má torí pé ti bàlágà wọn máa sọ pé mahjuran alayhi li safah wọn ka lọ́wọ́ dè wọn ní jẹ́ kó rówó ná má nítorí àgọ̀. òpònú ó dídìrín kọmọ owó náà hatta yablugha ashudda títí tí ó fi ti pé ó dàgbà ó tójú bọ́ ó ti bàlágà ó sì mọ mọwó ná ọmọ owó sọ náà lọ́lọ́run ti sọ nínú ara mi pé wabtalul yatama hatta idha balaghu nikah فإن آنستم منهم رشدا فدفعوا إليهم أموالهم ọlọ́run ni ẹ dá àwọn ọmọ òrukàn wò ẹ dá wọn wò ní ìgbà tí àwọn ọmọ òrukàn bá ti dàgbà dépò ẹni tó lè gbéyàwó àbí dépò ẹni tó lè lọ́ọ́ ṣèyàwó fọkùnrin yẹn ni kí wọ́n ti bàlágà ẹ dá wọn wò ńgbà yẹn ẹ fowó dá wọn wò kí ẹ fi wo bó wọn ṣe gbá sí. Si ṣé wọ́n ti mọ owó ná wọ́n ti mọ owó sọ torí kékeré ṣe gbogbo ẹni tó bá mọ owó ná lọ́mọ owó sọ kìí ṣe gbogbo ẹni tí ọba mọ owó sọ lọ́mọ owó ná tẹ bá rí i pé wọ́n ti gbọ́ngbọ́n mímọ owó ná wọ́n gbọ́ngbọ́n mímọ owó sọ wọn ò ní máa fowó ráràkúrà wọn ò ní máa kówó dà sí kòtò fẹdẹfẹrù ilé ìgbìmọ̀ ọmọ ọlẹ́kùn ọlọ́ni ẹ kówó wọn fún wọn. owó wọn tó jẹ́ owó tí wọ́n jogún lọ́dọ̀dọ̀ àwọn òbí wọn tẹ̀yìn ti jẹ́ ẹni tí ń bá wọn mójútó láti ọjọ tó ti pẹ́ wáyé ẹ̀kọ́ owó wọn fún wọn. náà lọ́lọ́ sọ́nbí náà pé hatta yablugha ashudda títí tí ọmọ òrukàn tí ó fi dání tí ọba àlágà tọmọ owó ná tó sì sọ. So ولا تقربوا مال اليتيم ẹ ò gbọ́dọ̀ súnmọ́ wọ ọmọ òrukàn illa billati hiya ahsan àfi ní súnsúnmá eléyìí tó ṣe kó rẹwà púpọ̀ tí ó bì kówó rẹ̀ ó tún gbèrú sí tí ó bì kówó rẹ̀ ó tún rú gọ́gọ́ sí kó tún pọ̀ sí. Si. àbí ẹjọ́ bì kẹ́tì ẹ̀ lè bá tí ò ní pòórá tí ò ní wà lọ́nà tó fi jẹ́ pé zakati ní ọ̀padà jẹrùn. tọ́ a ti mọ̀ pé ọlọ́run ẹlẹ́dàá wọn ló ìwọ̀ fún wa tẹ́lẹ̀ náà láti ọmọ lọ́nà tí ọ̀tọ̀ ọmọ kò ní bàbá. bàbá rẹ̀ ti kú láti ìgbà tó ń ti wà ní kékeré ṣáájú kó tó di pọ́ bàlágà ìgbà tó sì ṣe pé ntí bàbá ń ṣe lórí ọ̀rọ̀ ọmọ tèrémí kọ́ lọ́fà ni wọ́n fi sọ pé ọmọ látàrí ikú bàbá rẹ̀ nígbà tó ń ti bàlágà ọ̀dọ́ ọmọ òrukàn ìgbà tí òtún wá ní bàbá máa wọ́n bùkátà àmójútó àkíyèsí eléyìí tó lágbára. kìí sì gbogbo èèyàn náà ni wọ́n mójútó ọmọ ọlọma tí wọ́n máa ṣàkíyèsí ẹni ìdí ni Islam tó fi fi àlàyé lélẹ̀ nípa pé ẹ̀san ńlá ń bẹ fún gbogbo ẹni tó bá pé ń ṣàmójútó ọmọ òrukàn tí ń sọ pé ana èmi àtẹni tí wọ́n bá ṣagbátẹrù ọrọ ọmọ òrukàn ti ń tọ́jú báyìí láàrin nínú àlùjáná ọ̀nà ọmọ ká ti fábẹ́ tààrin ìyẹn ni pé òòyà kan ní ìyàwó Muhammad sallallahu alayhi wa sallam nínú àlùjáná nítorí pé ta lọmọ òrukàn tó ní má tí ọmọ lẹ́kún ta ló ní má wọn yìí ṣẹ̀ṣẹ̀ sọ fún bàbá lópin ìgbà tó rí bàbá ọba ti dàrú dànù mójútó ọmọ rẹ dún ọmọ rẹ nú fọmọ rẹ mára kí ni ọba tó ṣe fọmọ rẹ kí ni ọba tó ṣe fọmọ rẹ ẹni òbúkátà akárẹsẹ pàkíyèsí rẹ kó ṣe dáadáa sọmọ rẹ kó tó di kó ṣe dáadáa sí eléyìí tó máa ní òun náà ló ti kú yìí eléyìí tó máa ní òun náà ló ti kú yìí so ẹni tó sì níyìí ẹni tó sì níyì báyìí tó jẹ́ ẹni tó ṣe é pé òun náà lẹni tó kù fún un tí wọ́n máa mójútó tí èyí ṣe bàbá rẹ̀ èyí ṣe jojúmọ́ ni wọ́n ṣe tó dùnú ti dùnú èyí ṣe jojúmọ́ ni wọ́n ṣe tí ò ní kára láwọn àgbà mi yọ máa kára yọ máa bára yọ máa ṣèṣe pé sẹ́mi ni bàbá rẹ̀ ni tala gbalẹ̀ ti ta lè ti ń ro aa wàhálà ìpọ̀ mélòó mọ́tòmọ́tò tó nú àwọn tèmi náà sọ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má tọ́jú rẹ̀ tìkanra tìkanra ó ń bùkátà tọ́jú ọ̀pọ̀ àìmọye ẹni tó bá sì wá wà ń pokó ni alámòójútó fọmọ òrukàn àníyàn àjẹwò rẹ̀ lájẹrun ní ìmọ̀ abẹ́ fún wa ìdí ìnù ìtọ́lọ́wọ́n bá fi ń kọ́ fún wa pé a gbọ́dọ̀ súnmọ́ owó rẹ̀ ó dà gẹ́ bọ́lá ń sọ pé wala taqrabu zina ẹ gbọ́dọ̀ súnmọ́ zina ọlọ́run á fi yé wa bí nìsí tí o bá ti jẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ ṣe sówó ọmọ òrukàn yóò mú ìlọsíwájú ìdàgbàsókè bá dúkìá rẹ̀ ní má súnmọ́ rárá. torí pé ìgbà tó lọ sọ pé illa billati hiya ahsan àyàfi gbọ́ eléyìí tó ṣe pò ń lọ́rẹ̀wà jù a sì máa pé alẹ́sẹ̀tìná ọ̀nà ni ẹ̀kọ́rọ́jù máa lẹ́wọ́lẹ́hù lẹ́dàkàn yẹn ni kí tí ọba sí i pé ìwọ fẹ́ bá a tọ́jú owó yìí ọfẹ́ bá a mójútó lọ́nà tí ó fi gbèrú sí i lọ́nà tí ó fi pọ̀ sí i àbá pé wọ́n gan tó gbọ́dọ̀ súnmọ́ gbogbo yín pátá ẹ̀ súnmọ́ wọn mọ̀ ọ́ àyàfi ẹnìkan tá a yọ yìí. ẹni tí kìí sọmọ òrukàn tọ́dàgbà kìí sọmọdé wọ́n ti gbájú ẹ̀ wọ́n yàn jẹ wọ́n jàǹbá rẹ̀ tó wàá lọ ọmọ rondo ọmọ polówó ọmọ tó ti pé tó ń bá ń jókòó tó ń họjú máa bá yóò jókòó kọ́dà káàtì kò ní kọ́bọ̀ lọ́dọ̀ ẹ̀ nìkan ẹlòmíì tí wọ́n á jẹ́ káà wọ́n lè máa sọ fún ọmọ pé wọ́n ń béèrè owó <laughs> àwọn fẹ́ lọ bá bàbá rẹ̀ bí ọlọ. wọ́n máa lọ jẹ́ pé ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ní polówó fún ọ. ẹ̀rú ọ̀bà máa bọ ọmọ ọlọ́mọ lórí dúkìá rẹ̀ ìwọ sì máa jẹ́wọ́ rẹ̀ ọmọ pátìlà níṣẹ́ ìtẹni tí ó bẹ̀rù nítorí ọ̀ padà já sí tó di lọ́la gbẹ̀ndà yàrá ọlọ́run ẹlẹ́dàá wa ó tún sọ ọ́nà àyà mi wọ́n la ta'kulu amwalakum ila amwalikum innahu kana huban kabira ẹ má jẹ́wọ́ wọn má ti yàn ẹ̀ṣẹ̀ ńlá ọ̀ràn ńlá aburú ńlá oníkẹ́ má jẹ́wọ́ ọmọ òrukàn má ti yàn bí èdè yorùbá náà máa sọ pé ẹnìkan jẹ̀bú máyà ẹ̀ jẹ́ ìpè ẹ̀ jẹ́ mọ́ bí òsíkí ẹ jẹ orí ibú ẹ jẹ mọlá fún ẹ jẹ mọbùsù lódodo lónìí o ó lè máa lọ tìrín tìrín tìrín lọ́nà ọ̀fun rẹ kínú rẹ ọmọ àdùn o ṣùgbọ́n pàápàá rẹ wọn náà ní pé ná lọ ń jẹ wọn sọ pé innal ladhina ya'kuluna amwala al-yatama zulman innama ya'kuluna fi butunihim nara wa sayaslawna sa'ira lọ́dọ́dọ́ àwọn ẹni tí ń jẹ́wọ́ ọmọ òrukàn nídìí àbòsí iná ni wọ́n ń jẹ sínú wọn wọ́n sì wọ́n náà sàárì iná ni wọ́n ti ń jẹ látàrí ń bì wọ́n tún wọ́n náà sàárì wọ́n náà sì ti máa yé ọmọ òrukàn tó ti jàǹbá àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ tó kú àwọn ọmọ àbúrò rẹ tó ṣáájú rẹ lọ síbi ọmọ tó ń fojú àwọn ọmọ ọlọ́mọ á rí báyìí tẹ́ ọjà wọn mọ́gún àwọn ọmọ ń rárí ká wọ́n á mú wo bàbá tí wọ́n tó fi sílẹ̀ wọ́n fi tọ́jú ara rẹ̀ kò fi tọ́jú àwọn ọmọ tiẹ̀ o sì rántí ikú àìfowó ẹkún rẹ̀ tọ́ ó wá nínú hadith anabi muhammad sallallahu alayhi wa sallam tí imam muslim tó gbé jáde gbanabi sallallahu alayhi wa sallam ó sọ fún abu dhar pé yá abu dhar. إني أراك ضعيفا مولي الله وأبو ذر مولي الله وإني أحب لك ما أحب لنفسي irun tẹ́mi sì ń fẹ́ fúri ara mi náà mò ń fẹ́ fún ọ irun tí mò ń fẹ́ fúri ara mi ni mò ń fẹ́ fún ọ gẹ́gẹ́ bí imáni la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. èyí la yu'minu ahadukum imanan kamila ẹnìkan nu yóò ní gbàgbọ́ ní ìgbàgbọ́ tó pé ṣáájú kó tó di pé ń fẹ́ fọ́mọlà kejì irun tí ń fẹ́ fórí ara rẹ̀ èmi sì fẹ́ fún ọ ìwọ Abu Dharr irun tí mò ń fẹ́ fórí ara mi. tọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ Ànábì la ta'muranna 'ala ithnayn àwọn ọ̀dọ̀ jẹ́ olórí fún yàn méjì o má sọ olórí fún yàn méjì láyé má dà wọ́n torí pọ̀ lẹ̀ yẹn ní kíkọ́ yàgò ṣe pé ìrìn àjò lọ́pàá yín pọ̀ ẹ jẹ́ mẹ́ta má jẹ́ àmì rẹ̀ ànábì ń kìlọ̀ fún àbùdá rẹ̀ ẹ mọ̀ pé ẹni tó bá sì gbọ́ kìlọ̀ irú wọn wọn máa ń ṣàṣeyege wọn ní bàtà fi ṣe ń kíyèsí àbùdárò bọ̀ látọ̀dọ̀ tó ti pẹ́ wọn tó wá sọ eléyìí tẹ̀sùn ká àbùdárò náà tún wá wá ó tún tọrọ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé kọ́ńfọ̀ náà ṣe alákòóso agbábì kan kọ́ńfọ̀ ṣe gómìnà ànábì tún sọ fún pé ọlẹ́ àmánà sì nípa olórí ọlọ́run sì fi wá léèrè ń parẹ́ tó bá ti jọ́ gbẹ̀ndà òkè yà níbí náà ànábì sallallahu alaihi wasallam sọ pé inni araka da'if dájúdájú mo rí pọ̀ lẹ́ o wa inni uhibbu láta amọ̀rànà àdìsínàì a gbọ́dọ̀ jẹ́ ọ̀gá olórí àmírù fún yà méjì o má jẹ́ méjì péré má jà mí o màmúrù ni kò máa jẹ́ ẹni tí wọ́n máa pàṣẹ fún kì í ṣe ẹni tí wọ́n máa pàṣẹ. wàlẹ́ tuwọ́lì yẹn nà má lẹ́yẹ tí ì mọ́ òsì gbọ́dọ̀ jẹ́ alámòjútó alákòóso lórí owó ọmọ òrukàn torí kò lẹ́kọ̀ọ́ torí kò mí gbóná ọmọ lọ́dà kọ̀ mọ́ tutù àbẹ́rẹ́ rí nǹkan náà nítorí pọ̀ lẹ̀ yìí ti dandan pé alábì sọ pé abuzari ni ó kó wọ ọmọ ọlọ́mọ jẹ o torí pọ̀ lẹ̀ wọ́n lè kó jẹmọ́ lọ́wọ́ tí ò torí pọ̀ lẹ̀ ó lè kó pamọ́ bí kọ́kọ́ máa rántí ibi tó kó pamọ́ sí ma láì jẹ́ torí pọ̀ lẹ̀ ó lè máa wò kó n ti fún wa lówó nǹkan má ti fún wa torí pọ̀ lẹ̀ ó lè jówó tí wọ́n fún nǹkan máa sọ pé wọn ò fún lélẹ́yìn tó lílẹ̀ yẹn fẹ̀ gbòòrò èsèké tágbà lérò ni pé o lè ní ọ mọ́sálá mójútó lórí owó ànábì èkó sàábì rẹ̀ kan èso lè àmọ́ lẹ ẹ sì máa pín gbogbo ẹni tí ọba mọ̀ ara rẹ̀ wọ́n tẹ́ síbi ó ti mẹ́ tẹ́ so Abu Dharr ọgbọ́ kìlọ̀ yìí àgbọ́ nínú ìtàn kọjú olórí ibìkan rí. So, ẹnìkan ò sì fi lọ ní gbogbo ẹni tó ti mọ àwọn àdìsí kò sì sí garaje rí tí nǹkan tí ọ̀tọ̀ sí kọ́ máa wá wà tọ́ ọ̀dọ̀ wa wa ẹja bẹ̀rù ọlọ́run nítorí báwo tí kú láti láǹfààní àtijọ́ alámòjútó lórí ọwọ́ ọmọ òrukàn táwọn náà bá kú tá a bá lọ ìwọ ní ọjọ́ mọ òrukàn nínú àwọn ọmọ wa ń gbà tá a bá lọ àmọ́ kí làwọn ṣe lónìí lórí àwọn ọmọ òrukàn tá a já lámòjútó lórí owó wọn ṣé tí wọn bá ṣe irú ẹ̀ fi lọ àwọn ọmọ wa táwa bá kú tá a fi àwọn sílẹ̀ ní kéékèèké kókòkò ṣé ń bẹ nínú tí ó dùn mọ́ wa tí ọkàn ó sì balẹ̀ sí àbí ń bẹ nínú tí ó bà wá lọ́kàn jẹ́ tó bá ti jẹ́ pé irun táwa náà ṣe tí àwọn ọmọ òrukàn ti ń bẹ lábẹ́ àmójútó wa lónìí kò ní í wù wá fún fírú rẹ lọ àwọn ọmọ wa ẹja yí wa padà tó wá jẹ́ pé irú bá ń ṣe ń ṣe ó dùn mọ́ wa ó tẹ́ wa lọ́rùn kọjá pé bẹ́ẹ̀ náà wọ́n ń ṣe sáwọn ọmọ wa àjọ pé kò burú ká tún ṣe dáadáa sí i. وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا أنت سيكي tí wọ́n bá kú tí wọ́n fa àwọn ọmọ kéékèèké sílẹ̀ lẹ́yìn wọn ẹ̀rù ọmọ bà wọ́n lórí àwọn ọmọ yìí kí wọ́n bẹ̀rù Ọlọ́run lónìí káwọn náà máa sọ òdodo lórí àwọn ọmọ táwọn mójútó tẹ́lẹ̀ nìkan náà lọ́kọ̀dà mójútó tiẹ̀ náà ẹ̀yin ọmọ ta ni máa mójútó ọmọ òrukàn ni ẹni tí máa mójútó ọmọ òrukàn yẹn tó bá jẹ́ pé inú fámìlì wa ni ó lè já àbúrò wa ó sì lè já àwọn ẹ̀gbọ́n wa àwọn náà ní kó àwọn fẹ́ máa mójútó ọ̀rọ̀ àwọn ọmọ wa tá a bá fi sílẹ̀ nínú fámìlì wa náà ó lè jẹ́ àwọn ọmọ wa pàtí bí àwọn ọmọ tó ti dàgbà tó wọn bùkátà àbúrò àbẹ́gbọ́n bàbá kan má tó kọjá pé àwọn ọmọ rẹ tó ti kọ́kọ́ bí táwọn ti dàgbà tán ti tójú bọ́ tán ti bàlágà àwọn ni wọn máa mójútó àwọn àbúrò wọn kéékèèké sàwọn náà nǹkan lè yí pé káwọn ni wọn máa ṣàbòsí sáwọn àbúrò wọn nǹkan lè yí kọjá kó àwọn ọ̀fẹ́ máa jẹ tàwọn àbúrò má ti wọn àbí ta ni ètò ọ̀daràn nígbà tó bá fàyè sílẹ̀ fọ́nrán kókó ráyè wọ